o que ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ní oore ọ̀fẹ́ láti máa gbọ́ mi bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè ó máa dára fún ẹnìkọ̀ọ̀kan yín òkè òkè lẹ máa lọ ẹ ní ṣe lásán o ẹ kú iṣẹ́ òní ọlọ́run lódùmarè yóò pín ẹnìkọ̀ọ̀kan wa lérè bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè nígbà tó bá tó àkókò láti máa kórè iṣẹ́ yín ẹni ẹlẹ́ni kò ní gba iṣẹ́ yín ṣe yóò dára fún yín ní orúkọ jésù olúwa wa àmín ní alẹ́ yìí mo fẹ́ ka ìwé matthew orí twelve ẹsẹ̀ thirty seven fún wa kí n tó gbàdúrà fún wa ìwé Matthew orí twelve ẹsẹ̀ thirty seven bíbélì wípé nítorí nípa ọ̀rọ̀ rẹ ni a ó fi dá ọ láre nípa ọ̀rọ̀ rẹ ni a ó sì fi dá ọ lẹ́bi hallelujah bí abáwo bí ó ń sọ. So, nípa ọ̀rọ̀ fún wa gbogbo nǹkan tí ọlọ́run dá ló fún ní agbára tí wọ́n fi gbé ayé ó fún ejò ní agbára ní ẹnu rẹ̀ ó fún àkekè ní agbára ní ìrù rẹ̀ oríṣiríṣi ntọ́lọ́run dá ó fún wọn ní agbára tí wọn ó fi ja ogun ayé tí wọn sì fi ṣẹ́gun ṣùgbọ́n àwa ọmọ ènìyàn ọ̀kan lára agbára tí olúwa fún wa yàtọ̀ sí ọpọlọ wa àti ẹ̀mí ọlọ́run nínú ayé wa òun náà ni ọ̀rọ̀ agbára ọ̀rọ̀ ẹnu wa jésù kristi olùgbàlà nínú ẹ̀kọ́ tó kọ́ wa nínú ayé ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé ọ̀rọ̀ tí a bá ń sọ ó lè fa ìdáláre fún wa ọ̀rọ̀ tí a bá ń sọ ó sì lè fa ìdálẹ́bi fún wa bíbélì ti sọ níbìkan pé agbára ikú àti ìyè ó wà nínú ahọ́n wa. No, now gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi ní alẹ́ yìí mo fẹ́ fi ìyọ́nú ọlọ́run bẹ̀ yín pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa kíyèsí ọ̀rọ̀ ẹnu wa ṣe rí ọ̀rọ̀ tá a bá sọ lónìí a máa di ara a sì máa bá àyàn gbé bíbélì sọ pé ọ̀rọ̀ náà di ara ó sì ń bá wa gbé àwọn yorùbá wọ́n ní ọmọdé búrókò lónìí ó bojú ẹ̀yìn kò mọ̀ pé òòjọ́ kọ́ ni olúwere máa sọ̀rọ̀ yẹn ni pé tá a bá sọ̀rọ̀ lónìí ọ̀rọ̀ yẹn máa ń dúró déèyàn ní ọjọ́ ọ̀la ẹ̀yin òbí tẹ̀ ń gbọ́ mi ní alẹ́ yìí ẹ jẹ́ ká kíyèsí ohun táwọn máa sọ nípa àwọn ọmọ wa gbogbo olùgbọ́ mi ní alẹ́ yìí kíyèsí n tó máa sọ nípa ayé rẹ kíyèsí n tó máa sọ nípa ayé ọmọ rẹ aya ṣọ́ra fún n tó máa sọ láti ẹnu rẹ jáde sí ọkọ rẹ ẹ̀yin ọkọ náà ẹ ṣọ́ra fún n tẹ́ ó máa sọ. So jáde sí àwọn ìyàwó yín ẹ jẹ́ ká kíyèsí tá a máa sọ sí òwò tá à ń ṣe iṣẹ́ wa àdúrà mi ni wípé a ní fi ọwọ́ ara wa ṣera wa yóò sì dára fún wa ó yá tẹ́wọ́ jẹ́ kí n gbàdúrà fún ọ ní alẹ́ yìí ní orúkọ Jésù Kristi olùgbàlà gbogbo ọ̀rọ̀ tó ti sọ síra rẹ̀ tó ń kógun jayé rẹ̀ àánú kó dáwọ́ ẹ̀ báyìí gbogbo ọ̀rọ̀ ibi tí o fi àìmọ̀ kan sọ jáde bóyá nígbà kan rí sí ayé àwọn ọmọ rẹ tó ń ja àwọn ọmọ rẹ lógun lórúkọ Jésù àánú kó dáwọ́ rẹ̀ dúró gbogbo ọ̀rọ̀ ibi tí ẹnikẹ́ni ti sọ lórí ayé rẹ lòdì sí àyànmọ́ rẹ lónìí kí ọ̀rọ̀ yẹn kó di asán agbára ọ̀rọ̀ ibi lórí ayé rẹ kó di òfo. ipa ọ̀rọ̀ ibi lórí rẹ lórí ìgbéyàwó rẹ lórí ayé àwọn ọmọ rẹ kò di asán ní aláìmọ́ wá sọ̀rọ̀ agbára sínú ayé rẹ yóò dára fún ọ Wà á jẹun ọmọ lórúkọ jésù kristi o ní sunkún lórí ọmọ lórúkọ jésù ọmọ rẹ ò ní di wàhálà fún ọ ọmọ rẹ ò ní ṣekú pa ọ lórúkọ jésù ọmọ rẹ kò ní di ọ̀tá rẹ ọmọ rẹ ò ní di òkú gbẹ̀ẹ́